ويقول سبحانه يا أيها الذين آمنوا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 الله سبحانه وتعالى وقال لنا إذا وصل ويسر أترو ولمن سبحانه وتعالى وكلام يسر الصبر سر أولاد الإتيام يوري سيسنتا أبي الإتيامين lórí pípa sẹ́ẹ̀sì láti fi wá ojú rẹ ọlọ́run lọ sùpáàmì ọ̀gbọ̀n ààrẹ. Zoro òun ní ìwà èyí ti kọ́ sẹ́ẹ̀jù tí màá mú wá sẹ́rẹ̀ sí pàdúrà àlùfáàní aláàbọ̀lẹ̀. Ebi tí ta bá ní ká lọ sí àlùfáàní o, káwọn iye gbà tí a bá dájà tọ́jà kọ́ sòrò lọ́nà orí ìpìlẹ̀ tí ó sì lè ní ààyè ọ̀gbọ́n. Òfin tọ́fà. tóbi jágbégbé máa mú sóru wá kẹrẹ sí ní pàtó bẹyẹ òun ti fi gbogbo wà yẹnyẹ orí sóru ní ọmọ ayé lọ ayé wọn ti ti ńlá ẹyẹ ń o wọn sọ kí tó ti ó ti ti kọ́ máa wà láàrin ìyẹn tó kọ́ jẹ́ dandan pẹ̀lú bọ́lá ń pàṣẹ rẹ̀ láàmú wa ni sùúrù jẹ́ dandan pẹ̀lú ìfẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala ọkọ̀ òdìkejì sùúrù owó ìgbára àtàìní farada ọlọ́run sọ fún àwọn mùsùlùmí òdòdó pé ká bá lọ sóògùn kọ́lá tiwọn ìlú òdòdó pẹ̀lú kàdínà ẹ má pẹ́ ìdá ẹ wà sọ fún ẹ̀dẹ̀ lẹ́yìn sùúrù nínú tí ó fi ń rìn lẹ́sẹ̀ sùúrù dandan òun ni pé ọlọ́run wa subhanahu wa ta'ala ó sì gbé orí ayé àti ọ̀run lórí ọ̀rọ̀ ìṣòro ayé wa ti mú náà ìgbà àgbàlá ẹ̀yẹ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní sòrò ìran méjì èyí tá a fara ti wà èyí tá a fẹ̀mí ti wà ìkíni kejì ní èyí tá a fara ti tá a fẹ̀mí ti ọ̀hún náà tún ní ẹ̀yà méjì lálẹ́ èyí tó ti ń gbé yọ wáyé pé rẹ lẹ́nu ìbẹ̀rẹ̀. èyí lọ́jà sí pé ara ló ní ẹgbẹ́ yóò fi ṣe ọwà ẹ̀rí iṣẹ́ tó le tó jẹ́ iṣẹ́ tó le ihun tó le ṣíṣẹ́ rí àdékàṣe kí ìyẹn wá sí nǹkan yẹn eléyìí jẹ́ sùúrù èyí tó jẹ́ aláfarasẹ̀ yẹ ṣẹ̀ bákan náà èyí tó jẹ́ sọ́wọ́ náà ní ìṣe sùúrù àìlẹ́ alàmì dọ́ọ̀mù. lórí ẹ̀ka ẹ̀rọ nǹkan tí ìlú ní ti jẹ níyà kí ẹ̀dẹ̀ ti sòrò lórí ẹ̀. ẹ wá rí méjì mi lórí tẹ̀mí òun ní ti sòrò tẹ̀mí sọ́jẹ́ ti ẹ̀sà òun náà lè ṣe kí ẹ̀sẹ̀ sòrò kúrò níbi ohun tí ò da gbóhùn kí ọ̀dà kí ẹ̀sẹ̀ sòrò kọ́kẹ́ mi rẹ̀ tó bẹ̀. èyí tó tún jẹ́ ti tẹ̀mí pé kí ẹ̀ bọ́ sọ́wọ́ nira ẹ̀mí sì ti sòrò yẹn ti wá òun náà lè kí ẹ̀sà fẹ́ fún ẹni

ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ oyé wa wípé pẹ̀lú sùúrù lèèyàn máa fi jèrè ọlọ́run lẹ́yìn nígbà tó lérò ìsìnkú wọ̀ sọ́ọ̀dù àní ẹ̀sẹ̀ sùúrù kí sùúrù yẹn tó máa wáyé láàrin ara yín wọ̀rọ̀ bínú bákẹ́rẹ́ náà ẹ fira ìyẹn ti kẹ́ ẹ dára yín jókòó ẹ fúnra yín ẹ dára yín kúlẹ̀ níbi àìsí yẹn ti gbalada àlùmọ́rọ́ àbàtọ̀ kẹ̀dẹ̀ra yín mọ́bẹ̀ kẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayọ̀ yẹn ti bẹ́ẹ̀ yín lọ́ọ̀ wọ́n tẹ̀kùn lọ́ lórí bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run láàyè lẹ́tọ̀ọ́ tó kì í ó kẹ́ bá lè yíre àti fara èrè jẹ́ ó tún ní èdè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sùúrù nínú ọlábí bẹ́ẹ̀ fún sùúrù ọlọ́run tó jẹ́ olúwa ẹgbẹ́ kọ́ lè ṣe sùúrù ẹ̀mí jì ọgbà ládàá rẹ̀ ọlọ́run ní wùlá ìka yòówù káwọn ẹ̀dá jọrọ mọ́rọ́ sẹ́yìn bí mọ̀ ọ̀sán àwọn ènìyàn ládàá wọn ẹ̀mí jì ládàá ti máa fún wọn pẹ̀lú sùúrù òun ní pé pẹ̀lú sùúrù nìyẹn ní ti abájú kì í sí mọ̀ nìkan ọlọ́run ọba subhanahu wa ta'ala alábùsọ báyìí pé ọjà àná nínú ohun àní mọ́tà ìyá tó dẹ̀bi lákùnrin rẹ̀ ọlọ́run la fi sáàrin wọn àfi sáàrin wọn àní mọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ aṣáájú wọn pé ìyá tó dẹ̀bi lákùnrin rẹ̀ wọ́n máa mọ̀nà pẹ̀lú àṣẹ wa wọ́n máa mọ̀nà pẹ̀lú àṣẹ wa lámọ̀ sọ́bàrù ìyẹn ni pé wọ́n jẹ́ aṣáájú ẹ̀ ọ̀gáàrò mi àyà ti náà yóò fi lò wọ́n bá jẹ́ni lọ́mọ àmàdájú nínú àyà wa. Adébẹ̀lú sọ̀rọ̀ òun yóò tún fi dé ọlá àlùmáyà mọ̀nyà tó lọ ìlú ààrẹ tó dára ìwà pẹ̀lú ní ọlọ́run ọba tó pa. Ọlọ́run ni wọ́n fi ró sùúrù lọ àmọ́ ọlọ́run ọba òun náà ní kéèyàn ó sì rí ládàá ohun mẹ́ta àwọn ládàá mẹ́ta tó tẹ̀léra wọn máa jẹ́ déèyàn nígbà tí ẹ bá ti sòrò ọlọ́run ọba sùhánù ọ̀dà lọ́pẹ́ pé wọ́n lè ní olùwà ní mẹ́kù ìṣe ìṣe ọlọ́run là ní sálẹ̀ ìmọ̀ àjà yìí ìṣe ìṣe mílíọ̀nù mílíọ̀nù ọ̀wọ̀ ẹ̀jọ́ ọ̀nà kọ̀ọ̀sì mílíọ̀nù àbúwá ìwà pẹ̀lú díẹ̀ nínú ìpayà nínú ebi nínú àdínkù ẹ̀mí àti àdínkù èso. ọlọ́wọ́ adéèrè àtẹ́bí ìsọ̀lá àdìsọ́lá bá ti fún àwọn ẹgbẹ́ bá ti sùúrù ní olódòdó. bọ́ọ̀lù láti mẹ́fí tó ti sùúrù òun lẹ́nu tó ti fi kọ̀ kọ̀kọ̀kọ̀. àwọn tó ti fi ẹlẹ́ ní ilẹ̀ ìlà àtọ̀ bá ti kọ̀ mọ̀ sí ibà. àwọn tó ti gbà tí ewu tí wọn máa sọ náà ní pé kọ ọ̀dọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ rẹ̀ láti padà ẹyẹ nígbà tó lò ẹ wá wà nínú ládá wọn máa dẹ́nà gbé lórí àwọn tó ti sùn lórí Ọlọ́run ní kò rẹ níta àlẹ ìdí mọlá wa fún mi wọn fi Ọlọ́run ti fẹẹ ráwọn ẹni tí wọn ti sùúrù pé kọrọ dáadáa ló jáde rẹ ni wọn gbà fún mi máa ṣe rẹ mọlá ọdún méjì wà kúlẹ̀ nípa mọ́tò ìlú tàlóò àwọn yẹn ti lẹ́sìn ìmọ̀lẹ̀ ajálùkọ́ ti mẹ́ta nínú ládàtà wọn ní sòrò ọ̀rẹ́ gbà ìbádàlá ẹ̀ẹ́dì nínú ọlágbáwá kò sòrò òun náà ní pípẹ́ ẹ bá ti sòrò wọn láti lẹ́yìn inú ọ̀ ọlọ́run sọ fáwọn nígbà gbọdọdọ ọlọ́run wa sùpàmì ọ̀tà ara wọn ni báyìí náà ní ìsọ̀tún tẹ́ ẹ bá ti sòrò tẹ̀sùn bẹ̀rù ọlọ́run wọ̀yà tó tó mi ń kọ orí ìdìbò ààdà yóò sì wá dé báyìí níbi ìbínú táwọn kábìrì láwọn ń bínú nínú wọn ń wọlé lẹ́kún bínú yìí yóò sì wá dé báyìí níbi ìbínú ọ̀nà láwọn bínú yìí yóò wá báyìí lórí pé yóò dé lókun rọ́pò gòmìnir káwùtà tààlàáfin nínú ìmọ̀lá ìka tí mo kà wílé ọlọ́run máa ṣe ìwúlọ́wọ́ mọ́ yìí nínú àwọn ọmọlá ìka tí wọ́n jẹ́ bíi five thousand tí wọ́n máa wá ní ọ̀wọ́ ọ̀wọ́ obìnrin yìí pé ihun tó wà pẹ̀lú sòrò àtìlẹyìn bẹ pẹ̀lú sòrò bákan náà sòrò nínú ọlọ́dọ́wà fún ọlọ́wọ́n bá sọ̀rọ̀ àwọn ọ̀dàlọ́ sọ̀tún wáyé sẹ́kù bí olú wọn tátàkù àdìbẹ́ bá ṣe sùúrù sẹ́kù báyọ̀ ọlọ́run láàyè tó kù tó ẹ̀yìn ló ń jà yìí náà. táwọn èèyàn máa dédé báwọn máa ṣe sùn dákun yín kọ́dà èdè wọn lè kó àkùnjàǹfà ní sòrò ọlọ́run wà lùmọ̀lá ìka tó yẹ ti kúrò ní alẹ́ yìí ní ìlera àwọn màláíkà wọ́n máa wọlé tọ̀ gbogbo àwọn tí wọ́n ti sòrò níbi ìsìláwọn nígbà tó wà láyé ní gbogbo ẹnu ni wọ́n máa tọ̀wọ́lé bá wọn wọ́n máa sọ pé sàlámù láàyè àlàáfíà ọlọ́pàá máa jẹ́ ti bí mo sọ̀rọ̀ àrùn pẹ̀lú sùúrù tẹ̀sí lórí sísọlọ́mù láyé ọ̀nà ìmọ̀ ọ̀kùnrin dáa àtúbọ̀tán ẹlé dáadáa tí èèyàn máa ń dé sílẹ̀ yìí lébi ẹ̀yẹ ló sọ̀rọ̀ ọ̀rọ̀ adéjọ́lá bá àkóso àforíjì mẹ́mẹ́ o ìkẹ́ wà mẹ́ o láàdáa tó tóbi ti ti àlùjẹ́sẹ̀ wà mẹ́ ọlọ́run bá tó hánú ọ̀dà lọ́wọ́ sí lẹ́lẹ́ sí iná àyàfà wọn bá ti sùúrù wà á ní sọ̀rọ̀ tí wọ́n tẹ̀sí tẹ́lẹ̀ èyí náà sábà pé lára ló tóbi jù ọ̀la ló tẹ́lẹ̀ lẹ́yìn náà ni rírí ọlọ́run ọba dẹ́dà ẹ̀ dáadáa tó ti ló dáadáa wá lẹ́yìn tá a bá wà ní rírí ọlọ́run ọba dẹ́dà lọ́run àtìyọ́dún ọlọ́run síbi ọlọ́run ní kẹ́yìn rẹ̀ wọn ọ̀yẹ̀yẹ ara wọn fi tó tiẹ̀ kí wọ́n lo agbára kọ́ sí ìyẹ̀jú oníkẹ́ onítùrù ni wọn wọ́n lọ ìyọ̀ nípa ìrì àti ọba fẹ́ di ọ̀rẹ́ ọlọ́gbọ́n fẹ́ di olólùfẹ́ ọlọ́run wà sùúrù sùhánù wọlé ni yóò lè ṣe sùúrù tó ti lè tí àwọn èèyàn sẹ́mi ti àti lágbájá sí ọba adéda ní ní sinẹsà ẹlẹgàbìlẹ àti ìṣòro ìyẹn wà nínú ìpinnu alámọrin ló sọ ayọ àti ìpinnu náà ìlànà nínú ọlátọwà tó sọ̀rọ̀ ìtọ́nù kẹyìn gbogbo wà réréréré ìwà tó dá tó dá ìwà ọmọnìyàn ìwà mùsùlùmí ọ̀sẹ̀ ní bí wà tó lè jókòó sára rẹ̀ tí ó rí ìlú àbàwọn oníṣòro ọba adéda ní ọ̀sẹ̀ tó lè gbà sára tó ìgbé ó sì máa rí tí wọ́n ti sùúrù ọmọ ìlà ọ̀ha ìlà ọ̀hásìn àríyìn ọ̀sẹ̀ tó lè gbà àwọn ọ̀wà yẹn dáadáa tí ó gbà àyàfà lè jẹ wọn tó bá tó lù ẹgbẹ́ àdàlà ẹ̀yẹ wa ìyẹn àti àdìsá mi bẹnu gbogbo àwọn oríṣiríṣi ìjẹsọ́lá wa bá dà yẹn lèkó lè sọ báàrí ìṣàkóso fún gbogbo àwọn ẹni tí wọ́n bá ń ṣe sùúrù tí wọ́n ti máa sọ̀tẹ́ fọlọ́ bákan náà ọlọ́run tó fi yẹ fún ọdún láì lọ́jọ́ yìí àlejò sọ́lá àtọ̀sọ́lá àwọn aláàbí yìí náà ọlọ́run ní ti tẹ̀ wọ́n jáde náà kò sọ níwọ̀n aláwárí àjùlùkù ẹni tí ń ṣe sùúrù ní ìmọ̀lẹ̀ àbùdù mọ́ńdàlá ẹni retí àjùlùkù jẹ́ ìnáwó awùwàbà ẹni tí máa ń ronú kó àdàlọ́ tó lọ́ọ́ bá Zoro Dawi òun yẹn lè fi lanú àdàlọ́ tó ga wọ̀ yẹn ojú ọjẹ́ kẹlẹ́ ara wọn ní fi kó o ní fi táwọn wá tó bá kóra ó ní yóò wọ́n fi ìtẹ̀lẹ̀ ó gbogbo àwọn èèyàn wọ́n wà nínú orí rẹ̀ rẹ̀ báwọn tí òbí síbẹ̀ wò làwọn tí wọ́n bá dé lórí ìyá rẹ̀ tá a fẹ́ bá a ìlú wa fẹ́. ọba tí àwọn tó bá wà á nínú ìṣiṣẹ́ dáadáa wọ́n tà wá wọ́n ń sọ dáadáa sọ òbí wọ́n tà wá wọ́n ti sọ àtọ́lẹ̀ ọlọ́run bá sùn máa tọ́jà lọ́wọ́ bá sùn tẹ́lẹ̀ ọlọ́run ní sùn mọ̀kárẹ̀ ní ẹlẹ́dí ní àmọ́dún wọ̀tàwá tó ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn ẹni tó bọ́ fún ẹrú tó fà láìní jẹ bọ́yọ̀ mọ́ olùsọ̀rí àbẹ̀ni tí òjì nígbà tẹ̀mí gbà lẹ́yìn ìgbà yẹn ni ẹ wà náà nígbà tó ń ṣe wọ́n ti ń ta sọ́ọ́lẹ̀ obìnrin pé níyẹn bá tó sùúrù yìí ọ wà fún àwọn ẹni tó lọ́lá jọ fi tàn ní ẹ̀mọ́ ọba adẹ́dá ní kùlẹ̀ ìka ààbò ìmọ̀ ìmọ̀ ìmọ̀ àwọn ẹgbẹ́ ìjọ apá ọ̀dọ̀ ẹ̀yọ́ ni mo fi mú náà ìlà ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè láwọn àyè ní mọ́ọ̀lì tọ́lọ́mù bá ti ń dá ọkọ̀ sùúrù báyìí yọ sọ̀rọ̀ gbàgbọ́ bí bá ti ń dá ọkọ̀ sùúrù báyìí yọ sọ nípa onígun Islam bí bá ti ń dá ọkọ̀ sùúrù báyìí yọ sọ nípa àwọn ìwà dáadáa dáadáa dáadáa أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض وأطفالهم أستغفره وأتوب إليه إنه هو الغفور الحمد لله رب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 yọ wá mú àwọn ẹyin náà ní àbí lọ́pọ̀lọpọ̀ gbọ́ lọ́pọ̀lọpọ̀ yọ sọ̀rọ̀ ìṣèlú àwọn ọ̀gá tó tóbi tó sáàmù àwọn ìṣèlú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbọ́ bá dẹ́ta sọ̀rọ̀ ìṣèlú àwọn ọ̀gá tó jẹ́ ìwà rere àwọn ti ìwà dáadáa tó àwọn ọlọ́run sọ láàyè méjì lẹ́lẹ́dí iná sọ́dà ọ̀dùnkọ̀ àdìlẹ̀ sọ̀rọ̀ àwọn tó ti sùúrù sọ̀rọ̀ lọ́sùn ìṣẹ̀ dáadáa ẹni wọ́n dá kan sùúrù tó dá kan lórí wọn. ọlọ́run tún dá kan sẹ́kù àmọ́ yóò sòrò ìdẹ́kù wọn yẹ sẹ́kì ìwọ̀n yá sí ọ dáadáa ju ẹni yóò tó bá báyà tó ti kù sí sùúrù. bákan náà ọlọ́run dá kan sùúrù pẹ̀lú dodo gẹ́gẹ́ bá ti dá sọ́tọ̀ máa mú ọ̀dà kan sùúrù pẹ̀lú tẹ̀bá ti sọ́tọ̀ bẹ́lẹ̀ ọ̀dà kan sùúrù pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú bá ti sọ́ níbi àwọn àyàtà ti gbà ó tún dá ọ dúró pẹ̀lú gbà ọlọ́wọ́ ọba ọrụ ọrụ ọlọ́wọ́ ọrụ sùmáàlọ́ ọ̀dàrà ọ̀dàrà ìlànà ìlú sọ́dọ̀rù wàhálà ọ̀rọ̀ ìdí mi lọ́wọ́ àwọn tó fi sùúrù àti kí àtẹ̀dá wọn ni wọ́n máa ń para sí ó pé àìsí sùúrù yẹn lè ní sùúrù ní nínú àwọn aláṣẹ fẹ́ fún sòrò òun náà ní kí ní àbá ti sùúrù kì í ṣe oṣù yẹn ti lè yọ ọgbà tó dáadáa yóò oṣù yẹn ọgbà oṣù pọ̀ jọra ọba dẹ́ta ni wọ́n lẹ́nu ti di àgbẹ̀lẹ̀ ní iná sọ́ba ló ẹ̀jọ̀ ọ̀kan aláṣẹ àwọn tó ti sùúrù lẹ́sìn ládàá wọn ti àṣà nínú káàmù yàtọ̀ tí ó dáa ju nǹkan sí lọ ẹ̀rí bákẹ́lẹ́ ìṣesúra sọ ó lérè àti máa sọ wọn lẹ́sẹ̀ léde pẹ̀lú ìlú ìtọ́sí alùmẹ́rùn ọmọ ìbá ìlú rẹ̀ àwọn ènìyàn ẹni tí ó jèrè ní wọn bákan náà pẹ̀lú sọ̀rọ̀ tí yóò rí yàrá tuntun ti gbà nínú àlùfẹ́fẹ́ ọlọ́run ìwé láti ṣe ìjìnlá ọjọ́ lọ́kọ́ pàtàkì mọ́ sọ́tàrú aláwọ̀ ẹgbẹ́ ti sùúrù yẹ àwọn kẹrin láti wọn yàrá tuntun bí lálùjẹ́ náà wọ́n yóò là ọ̀rùn rẹ̀ bí ha jàkìjàkà ń wọ́tàlá àmà ó sì máa jù sí wọ́n máa wí fún ọ níbẹ̀ wọn máa kí wọn wọn sì máa sára wọn fún wọn bẹ́ẹ̀ bákan náà pẹ̀lú sùúrù èyí ó dọ̀rọ̀ àlùjẹ́ńdẹ̀ àti akọ tí ń tẹ́ yọ̀bọ̀yọ̀bọ̀ dáadáa lálùjẹ́ńdẹ̀ ọba àdẹ́dá ní ọjọ́ sáfún mi mọ̀ sọ́ba rẹ̀ alẹ́ ọlọ́run máa sọ ọ́ lẹ́sẹ̀ pẹ̀lú sùúrù lọ́sẹ̀ ẹ̀sẹ̀ wo ni wọ́n gbà ọ́ tá ń wọ́n àríyọ̀ àlùjẹ́ńdẹ̀ ni àti akọ ààrẹ àti pẹ̀lú sùúrù ìfaradà tá a gbà lérò ní wípé ìyẹn farabalẹ̀ fún súnà bí súnà ṣe ní káṣe láti ṣe ṣe pé kéèyàn gbọ́ ni wọ́n fẹ́ sùúrù o. èèyàn ti súnà ní má sáré nígbà ìtàn sáré bẹ́ẹ̀ ọyá sáré nígbà ìtàn sáré bẹ́ẹ̀ ẹ̀rí pẹ̀lú bẹ́ẹ̀ ìborí máa ń wà bẹ́ẹ̀ o. ọlọ́run sọ fún agbọ́dọ̀ nàmbà ibi ìyẹ́kùn ní kòmí ìṣòro lọ́sọ̀rọ̀ ní ró ìyàtọ̀ ìròmí àtàyè. àdìgbà bá rí náà èrò tòmí àwọn pẹ́ńsì tó ti sùúrù láàrin nígbà tẹ́ lọ sí gbogbo yóò fi omi àtẹ́yìn wọ́n sì borí tú ọ̀rẹ́ ẹ̀ o nínú ọlọ́dọ̀ àkóso lónìí ẹ̀rí ọba nígbà tó sọ fábíyẹ̀rì síláàmù lábẹ́ fásitì ìkàkùnyọ̀rọ̀ sí alẹ́ sọ̀rọ̀ fún dájọ́ àtẹ̀dá rẹ̀ fàní lẹ́ka bí ààyò nìyẹn dáadáa ti ìwọ wà pẹ̀lú ojú wa yẹn ní bí ààrẹ yẹn bákan náà ní ọba ti sùúrù àti ọlọ́run sùúrù ní ọlọ́run wa fún àwọn ọ̀dà aládìgbé yàrá sílẹ̀ tọ́ba ti lè fi sùúrù àtìlẹ́yìn bọ̀ ọba ní ìdájọ́ wọ̀ sáfùmọ́ ti dẹ́gbọ́n sọ̀rọ̀ ti kàlí fọ́sùnà gbólóhùn àtẹ̀dá rẹ̀ tó da yẹn ló ti parí àlẹ́ àbá ní ìfọ̀rọ̀ yìí fáwọn ọmọ ìsìlá èyí máa sọ bàrọ̀ pẹ̀lú sùúrù ìwọ́sí pẹ̀lú sùúrù ìwọ́sí nínú ohun tí ládé yọ̀bí ní láàrin oníkẹ́ ẹ̀sìn sùúrù alọ́ba dẹ́ta sọ فإن الله لا يضيع أجر المحسنين ọlọ́run ní rárá rí ládàá gbogbo àwọn ènìyàn rí dáadáa ájọ àgbèsèmú náà ìdádàlá ẹ̀yẹ rúkì ọlọ́run wa àwọn ààyè wọn la ti lè sùúrù dábàá nípa lọ́wọ́ náà lọ́wọ́ inú ààyè sùúrù òun ni lọ́sọ́ gbòòrò àyàbàlá ti sùúrù yàrá ìṣe sùúrù lórí àdáwò ti wáyé láyé sùúrù ìṣe sùúrù lórí àwọn mùsùlùmí ìyá àti náà ìhun tẹ́ni ọmọ àgbàdùn rẹ̀ ẹbí sì ní kẹ́ fẹ́ dáadáa lọ́pọ̀lọpọ̀ gbá kí ẹ wá ṣe sùúrù ní ẹ̀ka tẹ́mi ló nínú àwọn àyè máa ń ṣe sùúrù náà ni àtọ́kùnrin àti láì ìṣe sùúrù lórí ìṣẹ̀lẹ̀ bá ẹgbẹ́ lómi tẹ̀bá ní orúkú báyìí ọmọ máa tàbí ìdí ni ó tún tuntun wá fún ẹ̀tún sànù àlá ní ẹ̀tún tún ṣe é pé dáadáa ìṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́rọ̀ ọmọ sùhánù ọ̀dà àlá sùúrù àti ìṣe sùúrù aláwọ̀ sáfì dá àwa sí ìlànà lórí àwọn ilé gbogbo tí yọ ọkẹ́ tí ẹ bá ń tóbi lọ síbi ìtọ́lọ́ àti ìṣe sùúrù nígbà tí sòrò bá dé sùúrù ni ẹ̀rì tí ẹ̀ èyí mọ̀ jáde àlà àkọ́bí ìlú láàyè ìbáṣepọ̀ dábà báwọn yẹn rí ẹni tí wọ́n máa ń sọ lọ́kọ̀lọ́kọ̀ gbàgbé àwọn èèyàn bá tọ́ wa níjà o pàpà jùlọ tó bá rí fẹ́ǹsì fún níjà bá hù yù ah, ni èmi lágbájá ni níjà o bá àwọn tí láti lè ṣe sùúrù bẹ́ẹ̀ tí ìyẹn mọ àdámọ́ ayé pé ìṣẹ̀lẹ̀ ayé kò tó lójú kan kò lè jáde bẹ́ẹ̀ lè yọ̀ọ́ máa rí dáadáa rẹ̀ ọmọ rẹ̀ tó lè kódà tí bá ti ń tò báyìí ọyẹ tó lù wà báyẹn lé kéèyàn nímọ̀ nípa kílà dámọ́ ayé gan nínú àwọn kan tó lè rẹ̀ lọ́dún yóò fi ṣe sùúrù kọ́ bá padà dé tó fi bá ti dé nìyẹn nínú àwọn kùfà tí ó rẹ̀ lọ́ láti ṣe sùúrù àtiwọ́ gẹ́gẹ́ alára ìyẹn ti mọ́lìkù lìlá ìdìbà. Abẹ́ ẹ̀ka kan ọlọ́run ọba rẹwà. Ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ó ti tẹ́lẹ̀. Lórí pé títẹ̀ ọlọ́run bá ti dé báyìí sọ́lọ́run fún mú ti rẹ̀ dé. Lójú ìdí ó tún yẹ̀. Yóò ní túrú náà lè àti ibi àti ohun tí mo ní. Táńdé wá, ìbá lọ́run ló ní wá. Bákẹ́lẹ́ nù kẹ́tọ́ lè rẹni lọ́wọ́ láti ṣe sùúrù. Òun náà ni kéèyàn má mọ̀ dájú ewu gbogbo àwọn àyàtà àtàwọn arẹ́tẹ́tẹ́. Díẹ̀ nínú fúnmọ̀ làmúwá mẹ́yọ̀ níjẹ sọfẹ ní lọba tó yẹ kí ẹ wá gbímọ nípa ẹsẹ tó da sí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ẹ bá lè tó sùúrù bákan náà ni mo tó lè ràn yín lọ́wọ́ láti lè tó sùúrù òun ni kí ẹ ní gbọ́kànlé wípé yẹn ó sì rí ọjà àbáyọ nígbà tí yẹn bá ti bẹ̀rẹ̀ lọ́lọ́rọ̀ ọba tọ̀lọ́ sí nǹkan ìyẹn máa padà wọ́jà kí máa wà pẹ̀lú àlùjọ ká máa wà pẹ̀lú mọ̀láníkà àwọn kan tó tó máa wà pẹ̀lú àwọn tó máa ń tẹ̀ lájẹ̀ wọ́n bá wọn ní lájẹ̀ wọ́n bá wọn ní lóko àbáwọn ẹnìkan tó wọ́n lágbára kí máa wà pẹ̀lú wọn àmọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá tó bá lọ́ta láti ní ìlànà ìlẹ̀ inú okùnfà tó lẹ́rẹ̀ lọ láti ṣe sùúrù òun ni láti ṣe sùúrù wọn ní àdìjí máa ló fi padà rẹ̀ láàyè ìnígbàgbọ́ tí àyẹ̀wò ọlọ́wọ́ ẹ̀ ònígbà tá a fi gba kádàrá jọ oríṣiríṣi lẹ́sùn lọ́gbà wa ọwọ́ ayé pé ìnígbàgbọ́ wà á sùn mí níbi ọ̀dárí ọ̀yẹ́rì ní ìwọ̀sàgbé onígbàgbọ́ tí àyẹ̀wò olórí ní agbógbóró nínú àwọn ẹgbàá wa mi wọn sọ pé pẹ̀lú wì ní nígbà tí ẹ bá ti gbà yẹn mọ́gbọ́ ọ̀ olùsẹ̀jọ́ ọ̀rọ̀ yẹn lọ láti lè ṣe dúró níbi ìbákan ilẹ̀ fẹ̀ ayé alùpùpù mú láyé dáadáa ẹ̀yẹ ọlọ́sẹ̀ ọlọ́ọ̀bà àwọn àpáàbù kan wá wà àwọn àlékù ni pé kí máa ń kọ́ nínú kì í ní èyí orí ìṣòro wọn dà bí ìfàyẹ̀dá ìmá kẹ́ni tọ́lá dà fún èèyàn ní ìwé kan ní ìgbà àwọn àlùfẹ́ wọ́n dá èèyàn ní olùsẹ́ni á pàtẹ́jú sí o ọ̀gá àti àkọyẹ kékeré yóò ti dá látijọ́ ilé àbí ẹlẹ́dẹ́ wa lọ bẹ̀rẹ̀ ilé ìsàkóta ìdí ọ̀wá padà já sí ibi tàbí ní ìgbẹ́ rẹ̀. nínú àwọn láìpù èyí tó ṣe ké máa ń kọ ní sí èyí orí sùúrù tó ní ẹ̀dá lọ́dọ̀ ìbínú. ẹ̀wọ̀n arákùnrin kan lọ bá bẹ́ẹ̀ méjì lórí ìsúnmọ́ àtìkú lọ. ṣé pàdé láti ẹ̀wọ̀n tí bàbá ṣe ṣé wà á ti fún mi mo tó ti ọlọ́run sọ fún ẹ̀ẹ́dì láàbẹ̀ sọ sọ fún ẹ̀rí ní làtẹ̀tọ̀ bíláàmì ni kí ọ̀dẹ̀ ọ̀rọ̀ ìbírù pẹ̀lú ti kọ́ ọ̀pọ̀ yìí adẹ́sì má gbàgbé ẹ̀lẹ́gbàgbọ́ wọ́n ti kọ́ lórí olùsọ̀dá àtẹ̀lẹ́sẹ̀ ẹ̀rí èyíkẹ́ tí yẹn fi sùúrù rẹ̀ rí inú ọ̀nà tí àtẹ́sáni máa ń tọ̀ wọlé lọ́rọ̀ ọlọ́run kíkọ́ jù lẹ́yìn àìmọ̀kan ìbínú mẹ́fẹ́ nínú àwọn láìpù èyí tó yẹ máa ẹlòmíì ọ̀sán ọmọ olóko ọmọ olóko ńlá láyé òun ọjọ́ ọmọ olóko ńbọ ló fi tó fi mọ̀ fọ́ ẹ lóko pé yóò tún da fóun láyé ìmọ̀tò tí ó lọ́jọ́ ẹ wà wẹ́rẹ́ fún ọ̀rọ̀ ọmọ bí nígbàjọ́ ọmọ mú bí nàìjíríà ìtọ́wà nínú àárín ìsọ̀lá ẹ wo yọ ọjọ́ ẹ wo yẹ àkókò ẹ wo yẹ ìgbà bí nàìjíríà ìzàkàríyà àárín ìsọ̀lá ìlọ́wọ́ ìdákẹ́ ọjẹ́ láì bí èyí tó pé kọ́ ní ojú òní jẹ́ ẹ̀rọ ìṣòro ti ayé àti ti múra ìlà dada ẹ̀yẹ orúkọ ọlọ́wọ́ba ọwọ́ ayẹ tí a bá fi ṣe sùúrù ká mọ bí àwọn àpẹẹrẹ díẹ̀ nínú àwọn ẹni tó fi wọ́n ṣe sùúrù sọ ìgbé sùúrù wọn sì bí ọlọ́run tó wọn dáadáa tó bá àwọn èèyàn náà kálẹ̀ alákọ̀ọ́kọ́ òun ní ìṣe sùúrù lórí tẹ̀lé

ọwọ́ àgbẹ̀bí ọlọ́kọ bá dẹ̀ ti fún mi lọ́mọ báyìí má ti pa ọmọ yẹn fún àárọ̀ tọ́ba ti á ti pọ́ pa kí láǹfààní lọ́wọ́ rí ibi ọmọ yẹn mọ́ báyìí. ó lóun rí lójú rẹ̀ ó ń sọ bẹ́ẹ̀ fún Ismail pé a ní àtàkù pé mo ń dúnbù ẹ̀ ó lóbi jáde lẹ́gbà tí nàbílà Ismail alayhi salatu wa salam tó ń gbọ́rọ̀ bàbá méjèèjì lọ́sẹ̀lẹ̀ táwọn méjèèjì nàbílà Ibrahim alayhi salatu wa salam òun tẹ̀ láti ọlọ́run igi ọlọ́run ní ìlú wọn sì bẹ́ẹ̀ ju ọmọ rẹ̀ nàbílà Ismail alayhi salatu wa salam òun ò sí ìgbọ́rọ̀ ọlọ́run ọmọ ọ̀rọ̀ bàbá ẹ̀ lọ́gọ́ òun náà tẹ̀ láti bàbá lóbi àgbà

òun náà ní àlejò ìsọlá ìsọlá ẹgbẹ́ láàrin ọmọ ọdẹ tó bí ayísọ ní ọ àti àkókò ní ọ bẹ́ẹ̀ láti rí àwọn ẹgbẹbí ọlọ́rọ̀ àtàwọn ọlọpàá lọ́wọ́ ọmọ náà fọ ara níyì náà bákan náà àpẹẹrẹ kejì òun àti ìṣesùn eléyìí ọba o. ọ̀rọ̀ dọ́là lẹ́bi yóò tó fún alẹ́ ìsọ̀lá àtúnṣe nígbà tí ìmọ̀lá sọ̀rọ̀ àti tóbi kọ́ nígbà mi ẹni náà sọ pé ọkọ̀ tí mi ti lè lé ẹ̀dẹ̀ ṣe wípé ìyẹn máa wà nínú àwọn ìrẹ́ méje tí wọ́n wà lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ òde sí ìbòjì ní àtijọ́ tó

toró wọn súnmọ́ wa látàrí báyìí ni òsúnmọ́ wa ní ìsúnmọ́ àbá fílẹ̀ látàkùn bí a ti súnmọ́ wa ní kò ní ìdíjọ́ ọ̀pá ní ìlú sọlọ́mọ́ọ̀fọ̀ àlẹ́sọ̀lá ẹ wá wà wà sọ̀rọ̀ òun ọ̀jẹ̀ dẹ́rẹ́ wò ẹ̀ ọ̀dọ́ ibi àtìkọ́ lọ́la wà lọ àdúgbò yóò sì ní alèmọ ẹ̀yọ́ máa ti gbogbo ẹ̀kọ́ ní. bákan náà àpẹẹrẹ kẹta nínú sòrò ọ̀nà ìdàgbọ́n àlà àfidàrí láyé àlùmọ̀bìlì. ìṣe sòrò lórí kádà ọ̀rọ̀ èyí tí máa ń kẹsẹ̀ rò báyìí. a mú wá sí ẹ̀rẹ́ lára nàbí láyé ayé o alẹ́ ìsọlá tó ṣẹlẹ̀ wà á lábẹ́ yìí lẹ́ ẹ̀rí ọ̀rẹ́ rárá òtún òtún ní kéésì yẹ ọdún méjì lógún òun là ìṣẹ̀lẹ̀ ti ṣe. ìgbẹ́ yẹn má bàa wí ikú ìtọ́ máa ń wí lò kíkẹ́ títí kẹ́ bá jáde àbí láyà ìlú wọn máa wá wò yóò tún mọ̀ lẹ́ni lọ́tọ̀ jáde lára rẹ̀ tó bá dé ìrọ̀lẹ́ tó bá fẹ́ sí ní ìtú àtọ̀ fún pé kí iná ọ̀pọ̀ yìí o ọ̀yà ìgbìdọ̀ jáde láàárọ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run ti padà aláàbí láyé lẹ́yìn àlejò ìgbà àtúntà ọlọ́run náà lẹ́yìn ọ̀sán ní wàṣúnà máàkó wàhálùnà ní ajínlẹ́dẹ́ ìnáwó wàlíyó láyé ká wọlé wájú àlẹ́ òun yàtọ̀ láti wọ ìlànà wàlúùnà. الله أكبر الله أكبر أشهد أن لا إله